ẹ kẹ́wọ́ padà sórí ètò wa ètò yín àkórí ìwàásù wa òun náà ni ọlọ́run orísun gbogbo agbára ó nìkan ṣoṣo náà ni ó ti sọ fún wa ó ní èmi ni olúwa ó ní gbogbo agbára láyé àti lọ́run ló ti ń bẹ níkàáwọ́ mi ó ní ìjọ nǹkan àwà tó tún ṣòro fún mi láti ṣe gbogbo agbára yòówù ká gbójúlé gbogbo agbára kágbára agbára babaláwo ni o agbára ṣàngó ni o agbára olóríṣà ni o gbogbo agbára yẹn kọ́ là ń sọ àwọn agbára ayé lásán lásán nìyẹn kò gbọ́ ọlọ́run ní ìṣẹ́jú kan láti tẹ̀ wọ́n mọ́lẹ̀ pàápàá tá àgọ́ bá dúró tiri tá a dúró nínú olúwa gbogbo agbára òkùnkùn tá à ń sọ yìí a máa tẹ̀ mọ́lẹ̀ ó ti fi dá wa lójú ó ní ká má ṣe pe òkùnkùn ní ìmùlẹ̀ ó nítorí wọn kì í ṣe ìmùlẹ̀ níwájú olúwa ọlọ́run Ísírẹ́lì là ń sọ ọlọ́run tó lọ kọrin kése ọlọ́run tó ju gbogbo ayé lọ ọlọ́run tẹ́nikẹ́ni òrí tó dá gbogbo ayé ọlọ́run orúkọ wo gan ni ìgbà tí pọ̀ lọ́rùn yìí ẹ̀yin ní ẹ̀ máa rò ẹ̀ máa torí pé kí ni ọba báyìí òun lòlúwa tó bàbá nínú olúwa hmm. Hmm. ó ní kó má sunkún mọ́ ó sì wá hmm. ó sì fi ọwọ́ tọ́ àga pósí náà àwọn tí ó sì rù dúró jẹ́. lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé àṣẹ ti jáde bí ẹ ṣe ń rù lọ báyìí tó ẹ dúró wọ́n sì dúró ó yá ẹ sọ̀kalẹ̀ wọ́n sì sọ kalẹ̀ tó pé kì í ṣe ọlọ́run lásán hmm. bó o ní ẹni tó ń ru epo ẹ̀kú tó ń lọ sí ibojì tẹnìkan máa ń kó dúró tó sì máa dúró ṣùgbọ́n agbára ló ń sọ̀rọ̀ àṣẹ jáde àṣẹ iná tẹnìkan ló lè jẹ wò lẹ́yìn kẹsàn-án wọ́n dẹ̀ dúró nígbà tó wá ní kí wọ́n tó sọ kó sì yẹn kalẹ̀ kò yẹ tó gbé ah kí ni ẹ sọ kalẹ̀ fún ẹni tó wà bẹ́ẹ̀ ti kú ìjọ ọmọ ìwọ́dún sáà ní kókun ló wà ń bẹ̀ kí ni àtúnṣe jẹ́ ká lọ sí i hmm, hmm, ó ní ẹ sọ kalẹ̀ kí wọ́n á lè ṣe o. ó sì wí pé ọ̀dọ́mọkùnrin mhm. mo wí fún ọ mhm. dìde. ogun tí ọ náà dìde. àmín. ìgbàlà rẹ dìde. àmín. ìyanu rẹ dìde. àmín. ó wá sọ ọ̀rọ̀ àṣẹ pé ìwọ ọ̀dọ́mọkùnrin o àkókò rẹ ò tí ì tó kò tí ì tó kó o kú ó yá dìde ó bá àwọn kan ní ibojì. Hmm àwọn kan náà bá ní ibojì hmm. àmọye ọjọ́ tó ti kú hmm. àmọye wákàtí ṣùgbọ́n torí kóun ti gbọ́ ọ̀rọ̀ àṣẹ hmm. àtàwọn tó bá ní ibojì àtàwọn tí wọ́n bá ní ibojì òun fi wọn sílẹ̀ níbẹ̀. Mm. lẹ́nìí àwọn tí wọ́n náà jọ wà ní ipò òṣì ìwọ jáde láàrin wọn. àmín. nínú ipò àwọn tí ò ní gbàlà ó jáde láàrin wọn. àmín. nínú àwọn tí ò ní ìrètí ó jáde láàrin wọn. àmín. ó ní ọmọkùnrin mo wí fún ọ mm. dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ní ipò òkú mm. ẹ̀mí rẹ̀ sì wá ó sì wọ inú ara yẹn ara tí ó kú ó sì gba iyè kí ló kú ní ayé tiẹ̀ náà kí ló kú ní iṣẹ́ rẹ̀ wá sọ́dọ̀ Jésù lẹ́nìí ó nìkan lólùgbàlà ó ní ìrètí wa onírètí wa. àti pé bàbá nínú olúwa ibi tí ẹ̀rù gan ti bà mí tó dẹ̀ kẹ́yìn ti bà tó yẹ kí ẹ̀rù ti bà gbogbo ẹ̀yin olólùfẹ́ àgọ́ ni wípé ṣé mọ̀ pé jésù kristi kò mọ̀ pákùnrin ni kò mọ̀ pọ́bìnrin ni ẹni tí àdé ń sọ èkó kí n ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ yẹn ló kú ó ti kú tẹ́lẹ̀ tí ẹ̀mí gan ti lọ. ṣùgbọ́n ní ẹsẹ̀kẹsẹ̀ tí jésù sọ pé ọ̀dọ́mọkùnrin yìí o hmm. àkọ́kọ́ báwo ló ṣe mọ̀ pọ́kùnrin ni bó ṣe ṣe sọ pé dìde bíbélì ò sọ fún wa pé yẹn bá jiyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ṣe rí pé ẹ̀rọ ọlọ́run gan tó bá. ó dà ló fi ń jó orísun gbogbo agbára hmm. àwọn àti ayé wọn lè pa ṣùgbọ́n wọn lè jí hmm. ṣùgbọ́n bàbá tá à ń sọ yìí bí ẹnikẹ́ni bá pa òun máa ń sọ di ààyè n dábìí lórísun gbogbo agbára nìyẹn hmm. mo tún padà sí ọ̀rọ̀ mi ní mo láìpẹ́ orúkọ iléeṣẹ́ yìí orísun àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ orísun rẹ̀ yóò ṣiṣẹ́ ayé tiwọn náà àmín àwọn ọ̀gá iléeṣẹ́ orísun ayé yóò ṣiṣẹ́ ayé wọn àmín àwọn adarí iléeṣẹ́ orísun ṣe ni yóò ṣiṣẹ́ ayé wọn àmín orísun ẹ̀mí gùn yóò ṣiṣẹ́ ayé wọn àmín pé kí wọ́n wà ní abẹ́ orísun iṣẹ́ ayé tiwọn náà mú ní kò ní gbẹ àmín tó àṣẹ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé olóyún agbára lọ́wọ́ ó ti mọ̀ pé ọmọkùnrin ni ó ti mọ̀ pé ó ní ògo obìnrin yẹn ó ti mọ̀ pé ó ní ọlá rẹ̀ so wọ́n ti dá lóró ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ jésù ìdá lórí yẹn ó yí padà hmm. pé ọmọkùnrin mo wí fún ọ dìde ìyá rẹ kọ́ ló yẹ kó sin ẹ́ kọ́ ló hmm. yẹ kó sin ìyá rẹ hmm. mo gbàdúrà lẹ́nu bó bó ṣe ń gbọ́ mi yẹn ò ní gbé ọmọ rẹ sí ọmọ rẹ ọkùnrin ò ní gbé sí ọmọ rẹ obìnrin ò ní gbé sí ṣùgbọ́n wá sí ọ̀dọ̀ jésù gbogbo ẹ̀yin ara lè pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá lórí ẹ̀rọ ayélujára ni lórí amóhùnmáwòrán ni ẹ wá sí ọ̀dọ̀ Jésù ṣé gbọ́ bí bàbá ní Olúwa ṣe sọ ó ní ẹ wá sí ọ̀dọ̀ Jésù Bíbélì gan sọ ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tó ń jìṣẹ́ ó ní èmi yóò fún yín ní ìsinmi nítorí pé àjàgà mi fúyẹ́ mm-hmm. ẹrù mi sì rọrùn ẹ̀rí bí ta kà yẹn Jésù sọ fún ìyá ọmọ yẹn pé ẹ kọ́kọ́ lọ mú ẹgbẹ̀rún kan wá mm, kọ́kọ́ lọ mú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù wá o ẹ kọ́kọ́ lọ mú màálù wá o kọ́kọ́ lọ mú ẹsẹ̀ èèyàn wá o ó pa ó sọ tàṣẹ tàṣẹ nítorí pé ọlọ́run àánú gangan ni ọlọ́run tá à ń sìn kí lẹ́yìn náà ń là kọjá kí ni gbogbo nǹkan tó dojúkọ yín tí gbogbo èèyàn ti fẹ́ gba yín tán tí wọ́n ti gbowó tán ti gba gbogbo nǹkan tẹni lọ́wọ́ yín tó lè jẹ́ pé síbẹ̀ ìṣòro yẹn ò kúrò ó ṣì wà bákan náà a fi ń sọ fún yín lẹ́ẹ̀ni a fi ń da yín lójú ẹ̀rí pé àti kàánú bíbélì àti kà jáde fi pé ẹ tọ̀ Jésù Kristi lọ nítorí tí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe gbogbo agbára níbikíbi yòówù kó ti lè wá ọlọ́run ni orísun gbogbo agbára tí gbogbo agbára ìdẹ́ wà níkàáwọ́ rẹ̀ ọlọ́run máa ṣe fún yín lọ́fẹ̀ẹ́ lófò ọlọ́run ń pè yín ẹ gbé gbogbo ìṣòro yín gbogbo ìlàkọjá yín gbogbo ìdojúkọ yín ẹ gbé sọ ọlọ́run lọ kò ní gbà nǹkan kan lọ́wọ́ yín kìkì gba aláàkàn ní kẹ fún ọlọ́run kìkì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní kẹ fún ọlọ́run nítorí pé ọlọ́run wa aláàánú ni ó ní èmi yóò ṣàánú fáwọn tẹ́mi yóò ṣàánú fún ìyá ọmọ tá à ń sọ pé kù yìí jésù ò mọ̀lé ẹ̀ jésù ò tiẹ̀ mọ̀ pé òun máa bá a pàdé jésù ń kọjá lọ tirẹ̀ ni ṣùgbọ́n ó pàdé rẹ̀ ó sì sunkún ó ní àánú rẹ̀ sì ṣe é ó sì wo pósí náà ó sì fọwọ́ kàn ó ní ìwọ ọ̀dọ́mọkùnrin yìí ó ní dìde kó dé bá jiyàn agbára ọlọ́run ni mo fẹ́ kẹ́ mọ̀ pé tẹ́yìn náà bá gba jésù ní olúwa tó lùgbàlà ni kìkì ọ̀rọ̀ kan ní kìkì ọ̀rọ̀ kan tó bá ti sọ báyìí ó dẹ̀ ń lọ ṣe ẹni lórúkọ jésù kristi gbogbo èrè tó ti sún fún wa àtẹ̀mí àti ó máa wa o bàbá wa nínú olúwa hmm. adúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín adúpẹ́ àti ẹ̀tún dúpẹ́ lọ́wọ́ yín pàápàá fún ọ̀rọ̀ tẹ̀ fi bọ́ wa yìí àmọ́ mo wá fẹ́ sàn kankan ní kúkúrú ní kúkúrú gbogbo ìyanu mo fẹ́ béèrè béèrè ni o gbogbo ìyanu tó ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí ṣé ó dá wa lójú pé téèyàn bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ti kọ̀ sílẹ̀ ó máa rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ni tí a bá wo ìwé wòlíì àìsáyà orí ìkarùnléní ogójì ẹsẹ̀ kejìléní ogún Ọlọ́run ránṣẹ́ lákànjáde ibẹ̀ yẹn ó ní kọjú sí mi kí a sì gbà yín là gbogbo òpin ayé kò sọ pé orílẹ̀-èdè kan gbogbo òpin ayé ni so bí ẹnikẹ́ni bá kọjú sí Ọlọ́run òun gbàlà òun wòsàn ṣùgbọ́n ohun tó ń béèrè pé kẹ́hìn gbé ìgbàlejò àmì mọ́ kẹ́hìn mọ́ sì jẹ́ ẹni tó ń fi àdúrà sí i. eléyìí tó túmọ̀ sí pé ẹlẹ́ṣẹ̀ ò lè kọjú sọ́lọ́run. ó ah, gbọ́dọ̀ kọ́ fẹsẹ̀ rẹ̀ sílẹ̀ náà hmm. ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ hmm. ṣùgbọ́n tó fẹ́ ṣe ọwọ́ rẹ̀ tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn tó kọjú sí ọlọ́run yóò rí àánú gbà hmm. ṣùgbọ́n kéèyàn máa lọ sí ilé ìjọsìn kó máa lọ gbàdúrà kó tún máa dẹ́ṣẹ̀ pàápàá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tó rò pé yóò rí òun èèyàn ní orí ọlọ́run ṣe kí ni ọlọ́run ń wò ó tó gbogbo ẹ̀ ní ọlọ́run ń pè ó ní kọjú sí mi kí àsìgbà yín là gbogbo òpin ayé ó wá fi ọ̀rọ̀ kan lé ó ti pé èmi ni ọlọ́run kò sí ẹlòmíràn hmm. ó ló dágbára láti gbàlà lọ́fẹ̀ẹ́ ó dágbára láti wòsàn lọ́fẹ̀ẹ́ ó dágbára láti dáàdè lọ́fẹ̀ẹ́ ó tún wá dágbára láti máa lọ sí ìlú ayérayé hmm. tó kébì kan láti wá hmm. òun ni ó dá wa òun ni ẹlẹ́dàá wa a sì máa padà sí ọ̀dọ̀ rẹ̀ tó ń gbà tá a bá padà sọ́dọ̀ rẹ̀ ìyẹn ló máa jẹ́ ayọ̀ ayérayé fún wa òun ni ìsún tí ò lè so ìlú mi ọ̀yàn olùwà yóò so bí ẹnikẹ́ni bá jẹ́ síwọ́ọ̀ṣẹ́ rẹ̀ yóò rí àánú gbà ẹnikẹ́ni tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó máa rí ànúgbà lábẹ́ gbogbo ìrékọjá gbogbo ìlàkọjá gbogbo ìdojúkọ látọ̀dọ̀ sátánì ni o látàdà àwọn ọmọ ogun sátánì ni o ó máa rí ànúgbà ó máa rí ànúgbà nítorí pé kí aláàánú báyìí òní ọlọ́run wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ máa ń wò wá tẹ́tẹ́ tí máa ń pè gbogbo yín pátápátá náà ládùúgbò wọ̀nyí ẹ má wàá gbàgbé bóyá ọkọrin ẹ̀mí ni yín bóyá wòlíì ni yín ajínrere ní olùṣàgùtàn ní tó ń wù ẹ̀yìn náà pé ká gbé sórí afẹ́fẹ́ báyìí sórí ẹ̀rọ ayélujára ká sọ yín di ìdámọ̀ káàkiri àgbáyé a ní ètò ìṣúná tó rọrùn jàǹtùrù tí ò tiẹ̀ nìyí lára ẹ̀yẹn ṣáà ti pe nọ́mbà yìí zero seven zero three six two two one four eight four zero seven zero three six two two one four eight four fúnra mi báyìí ni màá gbé tí mo dẹ̀ máa dá nínú tí màá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ ògo ìgbàlà òun náà ni ètò wa lẹ́nu ẹ má gbàgbé ìwàásù náà ni ọlọ́run orísun gbogbo agbára ọlọ́run orísun gbogbo agbára ẹ má wọ agbára lọ síbi kankan mọ́ ẹ má wọ ọlọ́run lọ síbi kankan mọ́ ẹ ké pé ẹ kọ̀ sílẹ̀ lọ́gán tẹ bá ti kọ̀ sílẹ̀ báyìí lọ́gán tẹ bá ti kọ̀ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn náà ni ìmọ́lẹ̀ máa farahàn tí ọlọ́run orísun gbogbo agbára tó dẹ̀ máa yọ sí tó dẹ̀ máa tán gbogbo ìṣòro yẹn nítorí pé òní ọlọ́run ó ní kò sì sí ẹlòmíràn òun ni ọlọ́run kò sí ẹlòmíràn tó bá ní olúwa àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí ẹ ṣé gidi ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa à ń sọ wípé ó dàbọ̀ ó dìgbà kan ná lórúkọ jésù ẹ ò ní kú àwa náà ò ní rùn lágbára ọlọ́run nígbà mìíràn ẹ̀yin la màmá bá àwa báyìí náà lè màmá rí ẹ ṣé gan ni ó dàbọ̀ ó dìgbà kan náà.